fẹ́ presently wọn tó thirty two bẹ́ẹ̀ ni set by set ní ṣọ́ra àwọn first set àwọn yẹn ti dàgbà àwọn ti wọ seventy gbogbo ohun tí mo fẹ́ jẹ lára wọn kò ti jẹ tán mi nídìí wọn mọ́ táwọn náà nídìí lára mi kò sí fún wọn mọ́ àwọn young young blood báyìí ló wà fún so táwọn eléyìí náà bá dẹ̀ tún lọ o má jẹ́ kó yẹ ẹ lẹ́nu another set tún bọ̀ o. bàbá yẹn ó ní nǹkan tó ń fa ọmọ ẹ̀ ṣe yeah because báwo ni àgbàlagbà kan ṣe máa ṣa àwọn èṣin wọn ní àwọn ọmọ kéékèèké tó máa fẹ́ wọn sílé kì í ṣe ọkàn kì í ṣe méjì obìnrin tó wà nílé wọn á lé lọ́ndrẹ́d. Ah, bàbá ń jọ lánìí. tí èèyàn bá dé láti abroad tó kówó dé tó kẹrù dé wọ́n á lágbo wọ́n á nílé wọ́n á lọ́dẹ kò sẹ́ni tó kúkú mọ irú iṣẹ́ tó ṣe tó fi kó adúrú owó yẹn dé àmọ́ táṣì rẹ̀ bá wá tú aráyé ló máa ní ha àṣẹwò ló lọ ṣe ń Dubai cocaine ló gbé lọ sí Amẹ́ríkà gbogbo wa ló léwu ẹni tílẹ̀ bá mọ bá ìbára o. I think we may have to go back to Chief with the proposal.

èmi mo pè yín èmi àmọ̀ pé ariwo mo pè yín ẹjẹ́ mi o. yéé máa sùn. bàkó jẹ. tó bá lóun ò jẹun kọ. àgbàgbà kú jẹ. àjẹ ni ẹ wá wo ojú ó lè mú pẹpẹrẹ o kò sí nǹkan kan tó fi mi ṣe kí n sí lára àwọn obìnrin tó máa gbàdúrà kí ọkọ kú kó tó wọlé o kí n tó márì ni mo ti máa ń gbàdúrà pé olúwa jẹ́ kí n bá ìyá ọkọ mi láyé pé ò lọmọ tí orí bá tó àtúnbí ọmọ ẹgbẹ́ kí nìkan tó wá dọ́dọ̀ àmọ̀ pé. ọmọ ìyá tó ní ó ní ní àmọ̀ pé ariwo ọlá ọmọ pé mi ò lẹ́bi ìdáríjì àpò òbí wa ti bí wa wọ́n dẹ̀ ti tọ́ wa débi tó ń fẹ́ wa dé ní èjì tó wà yìí kí mọ́mì tó ara wọn kí wọ́n náà tó ara ẹ̀. dìbò dìbò dìbò ẹlẹ́nu gbọ́rọ̀ ìwọ lẹ́nu rẹ̀ gbọ́rọ̀ lọ́wọ́ gan-an èyí tí ọ̀kan ló ń dá sí kí ló kọ̀ pẹ̀lú ẹran wa. lọ́bẹ̀ kí lọ gbé nìgan tó fi lórí láyà tó kẹ̀yìn mi àtọmọ mi síra wọn. ẹ jọ ṣé ipò parọ́ ọmọ yẹn ni ṣé mo pa ọmọ yín gbàjẹ́ yín ni. kí tó bá jẹ́ pé mi ò fi òun ní ìṣèlú lẹ́nu mo mọ̀ kó tọ̀ mi ṣe máa kó bọ́ bọ́ bó mi lọ́wọ́ yìí. kò ní dá fún ṣíw ṣé kò ti wá gbówó lẹ́yìn mi èmi ni mo gbówó síbẹ̀. àtọkọ àtìyàwó yìí á fojú yìí kan máa bọ. Ah, kí ọkọ̀ mi máa rẹ pílẹ́tà jẹ kọ́ dẹ̀ máa fọ́pọ̀ wọn rẹ́ bàjẹ́. Ah! wá ẹ̀mẹ̀rí ayé làwà láti ń da ayé láàmú ó dẹ̀ fi máyégún lọ́rùn sílẹ̀ kó gbélé ayé ẹ̀ nírọ̀rùn tó bá dẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ kan àbí méjì ló ti ṣẹ̀ ẹ́ mo fẹ́ kó yọ̀ǹda ẹ̀. ó ti dárúkọ bàràkà lọ́jọ́ ní kó wọlé pàápàá. bá mi ewé yìí ké wò ó ìkórè ṣe mí. ẹgbẹ́ lẹ́yìn ẹbí òjò báyìí la ní nǹkan kékeré dákun wọlé kó bomi rárá kó jẹun jẹun jẹrẹ. ṣé yóò bá wa kú sí i báwo ló ní kó ti ṣe tà. I feel like seeing blood. báwo lè ṣe expect irú mi èmi irú mi public figure bíi tèmi báyìí kí wá wọ uber lọ sí location yẹn. òun kì í pààyàn dúdú yẹn ó pa lóhùn yẹn pa. ẹ wo ní ọ̀sẹ̀ girlfriend ma ọjọ́ ti kú. ọrùn rẹ̀ rẹ̀ ìgbà púpọ̀ jẹ́ kò lóò ó ti ní para rẹ̀ lọ́nà ọ̀run. Bí báwo ni mo ṣe rìnrìn àjò ayé mi tó fi rí báyé tara mi. Ṣẹ̀rí, ah. tẹ́ bá fẹ́ rí ògùn yín lórí ilé ayé, tẹ́ bá fẹ́ di èèyàn pàtàkì tẹ́ bá dẹ̀ fẹ́ padà sípò tó ń wọ̀ yín kẹwàá ẹ máa ní láti pààyà yín. fi débi báyìí náà ni. Eh, ah, ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kú rí o. ẹ jẹ́ mà. èwo ni kí ah no no no no ẹ má ṣe ìyọnu àti nǹkó wẹ́rẹ́wẹ́rẹ́. ṣe Where? bẹ́ẹ̀ kú wáyé ilé aláàbò àríkà fún mi lé bẹ́ẹ̀ bá ṣe ń sọ pé ẹ kú kúrò mi báyìí ilé ilẹ̀ máa kó wa ah, bẹ́ẹ̀ ni kò sí wàhálà kankan ẹ máa gbádùn mi dáadáa ní àwọn ìdókòwò ṣe rí fúláàtì tó wà ń bẹ̀ yẹn báwọn láńlọ́ọ̀dù wọn ò ṣe gbádùn. àwọn tẹ́nàtì náà àwọn náà sùn wọ́n ṣọ́ra kí wọ́n sùn fún wọn jọ o. ṣé ah! bá rí wọn kẹsà ni o kẹgbẹ́ kí lé ni o ṣe ti gbọ́. Ah! ilé ìyàtọ̀ yìí lára lágbára ọlọ́run. ẹ ṣe gan ni mà ẹ mà mo rò pé ilé kan náà ni gbogbo ẹ. Ah! ó yàtọ̀ gédégbé o kò ń ṣe ilé kan náà o. lóòótọ́ bàbá wa ló kọ́ ló kọ́ gbogbo ẹ̀ àwọn ìdí ìgí méjì ni tiwa ọ̀tọ̀ èmi àti àbúrò mi àwa la lò fún yìí àti ìsàlẹ̀ àbúrò mi ṣaláìsí bẹ́ẹ̀ ni ó jẹ́jẹ́ mi kó wá sókè kí wá fi ìsàlẹ̀ tó wọlé rẹ̀. rọra o ta ló ní kó dá gbé. rọra rọra o. ọmọ ìpàdé ò balẹ̀ o. ní tọ́jú ni jàre. Ah. tẹlifíṣàn yìí máa ah, ah. èyí wà lé ní òsín kan èyí ò wá pọ̀ jù tẹlifíṣàn ló tóbi lórí bọ̀rọ̀ gidi bọ̀rọ̀ gidi yìí ṣé tẹ bá gbélé yìí sínú ilé báyìí ṣe máa rẹ́sẹ̀ mú lélẹ̀. ẹ wo ayé ti ti ń tiẹ̀ dáńtì yín ṣé ráwọn olórí burúkú aṣèrè tí tí wọ́n ti ta tán wà nínú fúláàtì kejì yẹn tẹ́ bá rí tẹlifíṣàn wọn ó dàbí gòmà tẹ̀sí báyìí ni bó ṣe kéré leléyìí ẹ lè rí nǹkan tó ń wò ń bẹ̀ wọ́n wá tún lọ mú láìlọ́nù kọ́lọ̀ wọ́n tún wà lẹ̀ mójú ẹ̀ kí gbogbo ẹ lè máa jọ kọ́lọ̀kọ́lọ̀ ẹ wo bó ṣe kúṣẹ̀ bẹ́ẹ̀ làwọn láńlọ́ọ̀dù wọn ṣe kúṣẹ̀ ayé titi yín á máa dá titi yín ọ̀ yín lè máa wò ìyàwó pupa ọkọ pupa gbogbo ẹ̀ ń tán yọ̀tọ̀ mi yọ̀tọ̀ mi ẹ wọlé lọ. <laughs> ẹ ṣe gan ni màá ṣẹ́rí àwa tẹ́ ẹ wo ìnà a kì í ṣoníjọ̀gbọ̀n rárá jẹ́jẹ́ lọmọ ọ̀yọ́ wa ń lọ. ayé ayé mọ́lẹ̀ ó dà ilé àtura ẹ pẹ̀lẹ́ o èmi nìkan ṣoṣo ní kẹfẹ́ ṣẹ̀rẹ́ o ẹ má bá wọn lórí burúkú aláyé aláyé rú yẹn ẹ má bá wọn ṣe ṣe ẹ ṣe mo dúpẹ́ o ẹ pẹ̀lẹ́ tẹ bá ní ìdẹ́nìtì ẹ jẹ́ kí n mọ̀. ẹ ṣe o. máa ṣe wàhálà látàárọ̀ ẹ̀ tí máa kó gbogbo ẹ̀ síbí kó gbogbo ẹ̀ sọ́hùn kó lè dàbí àṣẹ tí wọ́n wá nǹkan jẹ báyìí. ẹ ìyàwó mi ti gbé nǹkan lé náà so by the ṣe ń try láti settle in oúnjẹ máa tó rẹ́dí àjẹ. ó dáná ẹ̀dá ẹ̀ mo ní kí n múlẹ̀ ìwà kí n fi ṣe àlejò yín pé kẹ́ bá mi mánéèjì ẹ̀ o ah, bẹ́ẹ̀ ni. ẹ ṣe yọnu <laughs> ah, ẹ ṣe gan ma I ah, really appreciate you mo dẹ̀ wá ní pé kí n fi wákàtí òwò yìí polówó fún yín pé èmi náà ń tajà o gbogbo nǹkan tẹ kó dání yẹn bó jẹ́ bisikíìtì lẹ fẹ́ rà mínírà lẹ rà núdù lẹ rà ni epo ni o òróró ni o gàrí ni o gbogbo nǹkan tẹnu ń jẹ pátápátá gbogbo ẹ̀ pátápátá ni mò ń ta ṣọ́ọ̀pù mi inú yàrá mi bẹ́ẹ̀ náà ló wà ah. bẹ́ẹ̀ ni. kò sí problem a ah, ni mo wọlé lọ ta. lágbára Ọlọ́run àyàwó ah, mi ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ mo wá sọ fọ́kàn yín ni pé mo ń ta àwọn nǹkan oríṣiríṣi mineral bisikíìtì gbogbo nǹkan tájú ti ń jẹ ṣá gbogbo pátápátá ni mo ń ta ẹ má mọ owó ilé lọ ta o ẹ jẹ máa patronize mi náà bí ọ̀rọ̀ lóyìnbó ẹ lágbára Ọlọ́run ilé ìyá tún yín lára inú ò ní gbé yín omi ò ní korò mọ́ yín lẹ́nu bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ máa jáde ẹ̀ máa náwó ẹ̀ máa ní gbogbo nǹkan tó dáa tó dáa ẹ̀ ní ṣubú dànù ọlọ́run jẹ́ kí fara wá àwọn wèrè tó wà ń bẹ̀ yẹn o ẹ̀yin náà ní di wèrè o wèrè ò ní yà yín ẹ̀ ní yà wèrè o ẹ pẹ̀lẹ́ ẹ ṣe gan ni ẹ ẹ dẹ̀ má gbàgbé ẹ má gbowó lè lọ gbà ẹ ṣe gan náà màá tún rí yín náà ẹ pẹ̀lẹ́ ẹ jẹun o kẹsí mi o ó dáa ẹ ṣe torí pé ó máa ń nice gan. wọ́n ti lè sọ̀rọ̀ jù wọn ò tí ì lọ jìnnà bóyá kò lọ sọ fún wọn. ṣé kò tí ì tó náà ni. gbójú ẹ̀ṣẹ̀rẹ́ ò tẹ̀ fún un. wọ́n ní tọkọ bá pawó ara ìyàwó ẹ̀ láti máa mú. Hmm. Hmm má worry tá a bá ti settle down dáadáa sí hmm. hmm. ọkọ ẹ máa fresh padà. Hmm. Eh. mi náà kọ́ ni mò ń tọ́jú ẹ. of course now ta ló tún fẹ́ tọ́jú <laughs> wo mi ì ṣe mọ́ ah, ah. ìwọ àti mọ́mí blessing padà sí ibi tó ti ń bọ̀ kẹ́kẹ́ máa ṣe tiktok. àbí o <laughs> wọn ní ìyá ìyá ká lọ ṣe tiktok dáyà ọkọ mi ò sílé. ah ṣé kò ń ṣe voice landlady wa ni mo gbọ́ yẹn. òun mọ náà ni. kí wọ́n ló lè máa fa èpè lọ́sàn-án gan báyìí. ṣé òfin ìpò yẹ ká yọjú sí wọn. ká yọjú sí wọn ká béèrè nǹkan tó ṣẹlẹ̀ abẹ́. Ah, ṣé kò ní máa dàbí àyọjú ránṣẹ́. Ah, ah, kò tí ì pọ̀jù tá a bá yọjú sí wọn ká béèrè nǹkan tó ṣẹlẹ̀ náà. àwọn náà ti gbọ́wọ́ dáadáa sí wa so mm-hmm. i think ìròyìn ọ̀rọ̀ sìmẹ́ǹtì kan rí kábàá sọ pé ẹ máa ra méjì. kí ló ṣe aládùúgbò yẹn tó ń ṣe pé kàbìtìkàbìtì báyìí. ẹ ó mà ti di bárakú bó ó ti sọ àwọn tẹ́nàǹtì ẹ̀gbọ́n bó ṣe máa ń ṣe nìyẹn. mi lórí ọlọ́run ọba títí ẹ̀ jẹ́. ẹ ní sùúrù èpè yìí pọ̀. ṣé mi ò sọ fún yín pé àwọn wèrè ló pọ̀ jù nínú ilé tàǹgbé yìí wèrè ni wọ́n láti àárọ̀ ni mo ti ń kígbe tí wọn ò dá mi lóhùn wọn gbọ́ mi o wọn ṣe máa ń ṣe nìyẹn wọn fi wípé lágídí wọn lẹ̀ mọ́ bẹ́ẹ̀ di wọn kí ló dé kí ni mo rà ń gbá yín wọn dẹ̀ mu ewúro mi wọn já gbogbo àlàáfíà rẹ̀ tán kò sí ewé kankan lórí ewúro rẹ̀ mọ́. torí Ọlọ́run ẹyẹ ṣépè mọ ṣe gbọ́ ẹyẹ fi wọn lẹ ẹ fà wọn lọ́lọ́run lọ́wọ́. ẹ wo ẹyin má wọrí tiyín o bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ṣe máa ṣe lọ ẹ má darapọ̀ mọ́ wọn wèrè ni wọ́n o ẹ má bá wèrè ṣe wèrè máa ń gẹ̀yìn ọjà mo sọ tèmi mo ké tán mo wọ́n dín ilé ṣẹ̀yẹ̀ kó débi ni o. wèrè lọ́kùnrin ilé yìí o ẹ bá yàgò sọ yìí di tàbí mo ṣe dà o ṣó yé bẹ̀ yẹn wèrè níwọ̀n ìjọ torí ọlọ́run o ọlọ́run ní bàtí ti yín jẹ́ àwọn olórí. gbẹ̀wẹ̀ èyí ìṣúra tọ̀hún ìṣúra ọ ni ò jẹ́ kán gbáyé pẹ́ẹ́ muon damba huyamba damba huye. láǹdìdì wa wá ń ṣe àdúrà èpè bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn ní ọ̀sán gangan nítorí igi ewúro lásánlàsàn. ṣé kí ṣe é pé láǹlẹ́dì wa yìí máa wà hash díẹ̀ báyìí ṣá. actually o lè sáré conclude bẹ́ẹ̀ ìkan tó kàn tiẹ̀ ń bá fúlẹ̀ mi tí mo ní kí n calm wọn down orí tí mo ní kàn relax wọ́n mi sọ fún mi pé èmi ni máa relax mi ṣé ṣé wọn mọ̀ túmọ̀ kéèyàn relax mi àbínú náà ló bí wọn. well all in all àti ìmọ̀rú èèyàn tí àwọn neighbors wa ń jẹ́ ó lè jẹ́ àwọn gangan lèèyàn burúkú tó ń gbéyàwó níyàlẹ́mí gbóná and come to think of it mo sense frustration lára landlady yẹn o mọ̀ pé tíyàn bá ti wà frustrated over time aggression ló máa ń dà. Hmm, ó tún wá lè jẹ́ an example of frustration aggression hypotensis. Uh, that's very possible too. I think that woman mo sense frustration. ah but ìgbìyẹn pọ̀ torí igi ewúro ewúro àbí ewúro tó ń já ní àwọn aṣáájú rẹ̀ pé yẹn lọ́sàn gangan. máyẹ̀ máyẹ̀ ká gbìyànjú dání sí jámù náà prepare for ibi lọ. okay. understand? Mm, Change your Let me just call you. Number one. ògbòye. pípọ̀ kí n ní ń bójú omi jẹ́ ìwà ẹ̀dá ni ká máa sọ ọ̀rọ̀ ìfà. Mr. Emeka ẹ lọ sí church ni. Ah, well àti rí branch church wa around ni. ah church wo nìyẹn which church. Redeem là ń lọ. ah, ah Redeem làwọn náà ń lọ náà. Redeem làwọn náà lọ báyìí kò jìnnà rárá o tí ẹ bá ti dé junction ní òkè hmm. yẹn ẹ máa turn sí left yẹn ẹ máa rí signboard oyedìran street mm. tí ẹ bá ti wọ inú street yẹn ẹ máa ti rí redeem by your right wọ́n wà ní ẹgbẹ́ warehouse eh, ńlá kan báyìí. oh really ó súnmọ́ bí tó yẹn uh-huh. that's beautiful then ajẹ́pá wa náà máa join yìí ni. Eh, eh, ẹ jẹ́ ká dúró de let us be going together now let's wait for you. Uh, no sir tó bá ti di next week àwa náà máa wá sá. Oh, okay next week all of us will go together so that a jọ máa lọ dẹ. no problem all right enjoy yourself. amaka take care madam okay. bye bye. Ah. Yeah. babe Eh? what was that now? kílódé don't ń pinch mi tó ń fà mí láṣọ. Ah, ṣé o mọ̀ pé láńlẹ́dì ti sọ fún wa pé a gbọ́dọ̀ bá wọn pípọ̀ yìí sọ̀rọ̀ tó bá lórí wa bá ṣe ń bá wọn sọ̀rọ̀ ńkọ́ wèmi ò fẹ́ wàhálà o. ọ ọ̀rọ̀ tá a bá wọn sọ náà church fún wa ni ṣó le tó yẹn ni. ṣàjà wọlé. gbogbo nǹkan tó confirm yẹn wọn kàn fi maturity gbé ni ó possible kan rí ìyáde wọ odò wọ odò wọ o. Ah, ah. kí ló ṣẹlẹ̀ ṣé kò sí. kí ni mo fi jáwọ́ lólè bàbá yín ilé tí bàbá yín kọ́ à. no no no no no no no no you don't do that bẹ́ẹ̀ gbálẹ̀ kò tẹ́ jáwọ́ lébẹ̀ yẹn bí ẹni bí èèyàn lé yín. ẹ̀yin nìkan lé nǹkan lé ẹ̀yin méjèèjì tó sì kò bá gbé yín ni ẹ ní lọ́ máa parapọ̀ kẹ́ máa fẹnu sílẹ̀ káàkiri. kọ̀yìnkọ̀yìn inú ilé yìí kò táyé ìdí mo sọ fún yín tó mo ní ìṣọ́ra fáwọn tó wà nílé yìí ọlọ́tẹ̀ ni wọ́n wọn ò ṣèyàn tó dáa àwọn òye ni wọ́n lọ rí mú lọ́rẹ̀ẹ́ àbí àtọ́jú wíńdò ni mo ti rí bẹ́ ṣe wọlé wọ̀dẹ̀ pẹ̀lú wọn gbogbo ẹ̀ pátápátá ni mo rí a ṣe gbogbo nǹkan tẹ̀ ń sọ yẹn kí wọ́n lẹ̀dí àpòpọ̀ ọ̀hún tẹ́tí kiri wọ́n ń a ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ a kàn ń bá wọn sọ̀rọ̀ nípa church ni a rí i pé òkè redeem náà lọ redeem làwa náà ń lọ wọ́n dẹ̀ ń júwe fún wa pé òkè o parish kan wà nítòsí o táwọn ń lọ pé àwa náà lè máa wá bẹ́ẹ̀ and all that. ẹ ẹ ṣe wá church tí ń jẹ wọn máa lọ síwájú ṣé dandan ni kẹ́ sisi sí ibi táwọn ń lọ ni mo rò pé lórí rẹ ní tẹ́lẹ̀ ni mi ò mọ̀ pé olórí burúkú pọ́n ń bẹ nílẹ̀ yìí náà fẹ́ yà bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ń bá olórí burúkú ṣe òun náà olórí burúkú ni yes èyí olórí burúkú dédé yìí ni ajá yìí tẹ́ ẹ bá ṣàjà ẹ máa gbọ́n ajá náà máa lé ń bí tó máa ní má lọ síbẹ̀ yẹn o abẹ́ranko náà máa lé kó má lọ tó máa padà lọ síbẹ̀. ẹ mú gbogbo náà lé yín ẹ̀tàn sílẹ̀ gbogbo ẹ̀ ṣiṣẹ́ yìí fíríjì rẹ̀ bọ́ra gidi òun lọ tán lẹ̀ yìí dispenser rẹ̀ tẹlifíṣàn gbogbo ẹ̀ ló wà nílẹ̀ yìí. ẹ mú gbogbo ẹ̀tàn sílẹ̀ lórí prepaid meter àbí èmi gan tí mo ti wà ń bí látògún ọdún mi ò lójú fáànù kan àti bọ́ọ̀bù kan lọ mi ò dé tán láàárọ̀ mi tàn lọ́sùn alẹ́ tí n bá fẹ́ sùn báyìí ni máa ń tàn ẹ̀yin gbogbo ẹ̀ tó lé ṣe falafala folofolo ó dáná. gbogbo nǹkan tá à ń lò yìí ò jẹ́ nọ́nà they are all power efficient. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ olóyìnbó tàbí jíjí jẹta jíjí jẹjẹ òkè olóyìnbó òkúlé tí owó orí mítà yẹn bá ti tán kó fún ìmú yẹn sanwó mítà ah. omi kọ́lẹ̀ tó ń lẹ̀ yẹn omi kọ́lẹ̀ ṣí sílẹ̀ tó ń dùn yẹn létí. àìṣomi sílẹ̀ inú tẹlifíṣàn nìkan ti ń dùn. ó dá o mo fẹ́ fi wákàtí ìsọfún yìí wípé à ń sanwó omi o à ń sanwó àgbálẹ̀ ẹ̀wọ̀ ẹ má jò pẹ́ ẹ má jò máa pẹ́ ẹ tó máa sún gbogbo ẹ̀ nígbà kan àṣẹ ìjọba rẹ nílé yìí. nọmba huyo mẹ nọmba huyo. gbọ́gbọ́n ògbòye ipò kí n ní ń bójú omi jẹ́ ìwà ẹ̀dá ni ká máa sọ ọ̀rọ̀ ìsọlọ́gbọ́n akọ níbo lájà ta ló mọ̀ ní ọ̀rọ̀ o èèyàn mẹ́ta mẹ́ta kò lè dúró ní méjì mẹ́jọ lọ́wọ́lọ́wọ́ lòun sọ̀rọ̀ mi ọ́. tí ò ní rọ̀ ló wá mú ló wá sáṣọ òfò èyí ìṣúra tọ̀hún ìṣúra ọ̀ jẹ́ kò sí bẹ̀rù kankan pé ẹni tó tiẹ̀ nílé láńlẹ̀dì àwọn lélẹ́yìí o káwọn bẹ̀rù ẹ o. nọ́mbà wúrẹ́. lọ́rọ̀ irọ́ ni àwọn ọmọ mi rí òṣì. gbogbo ọgbọ́n ògbòye ipò kí n ní ń bójú omi jẹ́ ìwà ẹ̀dá ni ká máa ṣọ́. àwọn ológun kọ àwọn ológun ṣọ́ mínírà àti bisikíìtì lẹ́lọ́ra ní máìlì mẹ́fà nítorí ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ rí lé níbi tẹ́sí lọ́ra mínírà yìí ẹ̀ gbadé síbẹ̀ ilé mi ibi lẹ wá gbà. gbogbo nǹkan ọ̀sẹ̀ ló ń ra ń náà báyìí òun ni òṣèré yín lóore yìí bẹ́ẹ̀ ṣe ń gbé wájú lẹ́ ń gbé lẹ́yìn ẹ̀dàbí pé ikú wọn yóò gan ẹ̀ wọ́n ti ká àwọn ará àdúgbò máa rí bí èèyàn burúkú ọlọ́run ló máa bà títí yín jẹ́ gbogbo ibikíbi téèyàn kéèyàn ẹ tí ó bá orúkọ mi jáde báyìí ọlọ́run àbórúkọ yín jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin olórí ibú dédé yìí ṣé lè ń gbé ẹ̀sìn mi ni ah, èmi pẹ̀lú yín àti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò pẹ́tẹ́ dé báyìí ló pojú dúkùn gbogbo ẹ̀ ti tán lè dẹ̀ máa san six thousand nínú owó yìí five hundred ní ti tèmi ń bẹ̀. <laughs> what's that? báwo la ṣe máa san six thousand tẹ́yìn máa san five hundred naira <laughs> kí là ń lò ah, lẹ́mi tó yẹ pé èmi àtìyàwó mi a jáde lọ láàárọ̀ ó dalẹ́ ká tó wọlé ìmí nọ́mbìlò là ń consume ẹ̀yin lẹ́ ń wà lé twenty four seven now ṣé bẹ́ẹ̀ ni lẹ́ ń fi náà ta wòsíwòsí. Ah, ah kóró gbá lẹ́nu ẹ̀ èmi ń ta wòsíwòsì ìrandún rẹ̀ ló ń ta wòsíwòsì gbogbo àwọn ẹbí ẹ̀ pátápátá ló ń ta wòsíwòsì ah, ah. kí ló ta ilé ẹ̀ ṣóge ni àbí kí ni àti ṣeré jù àbí ah, ṣó ti rí ẹ̀yin lẹ́nu lo tẹlifíṣàn ńlá bọ̀rọ̀ gidi bọ̀rọ̀ gidi èyí tó gbé sínú sitting room yín á tó two hundred inches èyí tó wà nínú yàrá ìyẹn á tó hundred ẹ débi ta ìdébí kò ní pọ́sẹ̀ méjì gbogbo ẹ ti consume náà pátápátá pátápátá mo lè wá lé ọdún kan kí n má lò ju six thousand naira lọ ah, ah, wàá sọ́mọ̀nà kàyí. bẹ́ẹ̀ bá ta wòsíwòsí kí wàá lẹ̀ ń ta àwọn fámìlì ẹ àwọn náà ń ta wòsíwòsí yẹn èmi ò ta wòsíwòsí o beverages lèmi ń tà. ok ok ṣé beverages tẹsẹ pé ń tà náà ṣe bẹ́ẹ̀ ṣáà ń lo fridge ẹ̀ ń lo freezer tẹ̀ fi ń tà ṣé táwọn ẹ̀wọ̀n ẹ̀ mọ̀ pé àwọn kìnìún ẹ̀ ń consume náà ni. gbogbo gbogbo tẹlifíṣàn tẹ̀yìn gbogbo àbọ̀rọ̀ gidi kò consume náà ẹ débi tàbí débi gbogbo ẹ ó turn upside down wọ́n kọjú ta ni. ẹ wo èmi ò tiẹ̀ mo níbi lọ. ẹ ó níbi lọ ilé làpò tí ń jókòó déèdì alọ́tàwọn ẹ àbọ̀tànú ẹ tèmi ilé ló máa bá mi. Ah. Ah. oru yìí pọ̀ kí ló dé nípàdé wa mo lọ látàárọ̀ mò ń dé. mi kò fẹ́ sọ̀rọ̀ látẹ̀kọ́ mi náà má jẹ́ kí wọ́n blame ara ẹ̀ because inú àdúgbò yìí wà lára àwọn nǹkan tó jẹ́ ká fún area yìí consideration àgbálẹ̀ àkóódé ń sìn inú jẹ́ kí wọ́n gbádùn iná. ọdún wo ló fẹ́ fẹ́ ra dà ó máa rẹ́mẹ̀ mi fẹ́ gbatẹ́gùn ìgbà. coming from your flat? Yes, of course. Oh. Are you people on uh, solar or inverter? No, not at all. There is light. There is light? Yes, sir. Nepal light? Of course. Oh. Hope no problem. No, there is no problem. Don't worry. ló ń ṣẹlẹ̀ ń bíbá yìí náà flat tó wà lẹ́gbẹ̀ẹ́ mi níná mo dé bíbá yín sí yìí ẹ̀yin tó jẹ́ pàjọ́ ń ṣe mítà ẹ̀yin náà níná kí ló dé tèmi ò níná lọ́dọ̀ mi. tó bá ti rí yín lójú kan náà fi lè léèrè. really ah. ó ti yé mi ok fine nísìnyí tẹ yọ náà mi sílẹ̀ ṣé kí n lọ dágba mítà mi lọ́tọ̀ kí n lè mọ iye power tí mò ń consume kí n mọ iye tí màá máa san. wàá dágba mítà síbò ibi jẹ́ lè dádì ẹ̀ àbójẹ́ lè rán dìran ẹ̀ ṣó gbélé wá sí nígbà tó ń bọ̀ ló ṣe máa dá gba mítà ṣé tẹ́nàǹtì ló ń gba mítà sílé lọ gba mítà yẹn ṣe bí ọjọ́ tí mítà bá tó dé òun jọ máa níná ish. ok ṣebí six thousand naira ni ẹ pé owó náà tó yẹ kí n san àbí. o tiẹ̀ da mẹ́mórì ẹ̀ yìí wá òkè gan-an ni. kò sí wàhálà mo ti rẹ́dì láti san. tó bá ti sàn yẹn tán o máa sanwó lọ́mà náà dúrọ́ọ̀mù ilẹ̀ tó wà ń ta ò tí ì dé half débi tó fẹ́ kún wáyé ọmọ owó lọ́màǹsìn. ṣé tílẹ̀ bá kún tó ń ṣe dànù tó ti ń yọ̀ di láṣẹ wọn máa lé yín káàkiri láti sanwó lọ́mà ẹjọ́ ni tó ní iṣẹ́ àbí. ok ok mo ti gbọ́ máa sanwó lọ́mà mọ́ owó náà tí mo fẹ́ san sìn. ìkejì ni wípé o máa sanwó ọlọ́dẹ. ọlọ́wọ́ ṣáná ọlọ́dẹ ni. àná ọlọ́dẹ a máa ma gba ọlọ́dẹ ó dẹ̀ máa sanwó wọn yẹ gẹ́rẹ́gẹ́ torí pé kò dìgbà tí ọlọ́dẹ bá dé la máa so yín mú ṣòkòtò káàkiri bá ṣe ń so yín mú káàkiri kẹ́ tó sanwó ná mi ò ṣe yẹn. Did you just listen to yourself? What is all this? Extortion ni gbogbo eléyìí náà. What is this? Who does that? ibi tí mo ti ń bọ̀ ọ̀hún ń ṣerú gbogbo òwò àbáyìí náà ọ̀hún wúrú wà báyìí náà. ṣé mo dì àbí mo fi ìwé pè é pé kó máa bọ̀ nbí kó agbalẹ̀ síbí àbúfẹ́ kó jáde mo ní kí ìrandí rẹ̀ má kó jáde mi ò sọ́kẹ̀ fún ẹ̀ náà o mi ò sọ́kẹ̀ fún ẹ ẹ̀wọ̀n má ní mi lára o màálù tó so ike ìdùnnú mọ́jímù ni ire o àwọn owó yẹn kó bá mi kó wá kó tó pẹ́ jù má gbà má gbà pé mẹ́tẹ̀ẹ̀ta owó ná owó nọ́mà owó ọlọ́dẹ wọ́n yẹ̀ gẹ́gẹ́ gbogbo ẹni má gbà. Please. ṣètúnṣe ọrọ mi lọ́wọ́ olúwa ló ah, ẹ o ẹ ká má lè bá yín wí mọ́lé dogun torí pé mo béèrè owó náà lọ́wọ́ ọkọ ẹ ẹ wá fi nǹkan tèmi ń tà lẹ̀ ẹ wá lọ ra wòsíwòsí tán pè mí bò mí. kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o ṣé mo yí pé àgbò ni mo ti ń ṣiṣẹ́ gbogbo nǹkan tí mo bá nídìí nínú ilé ìdúmọ̀ta ni mo ti máa ń rà wọ́n mà. ará ọ̀dùnmágùn ẹ ǹlẹ́ sísí ológe ẹ ṣe kọrí sí balógun àbí kọrí sí apọ́gbọ̀ gẹ́gẹ́ ra nǹkan tẹ fẹ́ rà ń bẹ̀ ọ̀rọ̀ yìí bẹ̀ ibẹ̀ ni mo ti ń jíṣẹ́ òṣìrata má ra yóò ṣí ọ̀kẹ́lẹ̀ bẹ̀ bí ẹ bá mi rà àwọn tó máa bá mi rà máa bá mi rà lálẹ́ kò bẹ́ẹ̀. mo Nambahuyamba Nambahuye. Àǹtí mi, etí mi ti kún gbòòrò, èyí ìjà, ìjà, gbogbo ẹni bọ́ ọ̀tẹ́ láti ìjà ni mò ń gbọ́ náà. Pé kó máa lọ bẹ́ẹ̀ náà àǹtí mi. Àwọn tẹ́nàtì olórí burúkú wo? Àwọn tẹ́nàtì àṣìírè táyé wọn máa bàjẹ́ wo? Tó pàdé àpọ̀ mọ́ mi tó bẹ̀rẹ̀ sí ní bú mi tí ìdí ọ̀tí gbogbo wọn tí wọ́n pawọ́pọ̀ nínú ilé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bú èmi tí ọmọ ẹ̀ ń pè èmi ní àjẹ́ èmi ó tún dúró ní ìyá ìwé ìyá ìwé pé èmi ìyá tó bí ẹ lọ́mọ kò jẹ́ pè mí láìjẹ́ á bèrè tà sí òun fún ààrẹ òun akẹ́sẹ̀ lè sùn wá bá mi sọ pé tẹ́nàtì kan sọ pé kíní kan kò ní tẹ́rẹ́ bá fún gbogbo yín pọ̀. ẹ ti rí kí la ti sọ tó ń fa ìpè kí la ti sọ òun ni o òun ni o ẹ tún ti bẹ̀rẹ̀. tí wọ́n á kú ọkọ tó bá ṣọ́ máa lè tó bá jẹ́ kó mọ̀ kọ́ ni ẹ́ tó mọ̀ wípé àwọn tó kó sílẹ̀ àtòkè wọn àti ìsàlẹ̀ wọn olórí burúkú ni gbogbo wọn tó yẹ kó ti ṣe lójú ẹ̀rí kò yẹ kó tó wá bá mi wá bá mi sọ̀rọ̀ wọn. ṣẹ́rí àǹtí mi ẹ ní láti stop ìwà pálapàla yìí o if not olóyè bí máa bá a gbọ́ sí i. kúnlẹ̀ kí ló ṣe jáde lẹ́nu yẹn. olórí ẹbí máa gbọ́ ó lè lè jẹ́ ọ̀rọ̀ yìí ló máa gbé ń kúrò nínú ilé yìí. olórí ẹbí máa fojú o máa fi gbọ́ ti tèmi sí olórí ẹbí ṣé ní kílẹ̀ ni olórí ẹbí ni jọ ṣé olórí ẹbí náà nílé bàbá mi ilé bàbá tèmi ni mo wà yìí. ẹni bá ń dèrè sísìn lọ́tọ̀ o àwa náà ní sòmù wà lọ́tọ̀ kó ní kálukú mú sòmù ẹ̀ ìwọ́dọ̀ ti ṣé gbọ́ ṣé báwọ́ndìrì ti tiẹ̀ fún ara nílé ìkúnlẹ̀ tó rò wọlé ìsìn yìí ó wá bá mi sọ̀ṣẹ̀ lọ́rọ̀ olórí ẹ̀ máa tètè tán olórí ẹ̀ máa tètè nìtàn ṣó dà èmi dẹ̀ ti sọ tèmi ẹ change wá yín ẹ change wá yín. wọ́n ti dàgbé kó ṣì dàrú kó kó wà rẹ̀ dànù. ewúrẹ́ ò ní gbọ́ bí ajá. ẹ̀yin olórí burúkú yan mi rí àjòkúta mọ́mọ́ mi ẹrú yìí ti pẹ́ ní òtún máa ṣe bí alájọbí. kò ní dá sí gbogbo ilẹ̀ yọ kọ̀ọ̀kan ẹ máa padà ṣòfò tọmọtọmọ tẹ́bí tààrà ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin wèrè dédé yìí ẹ ṣe bọ́ọ̀tà kẹ́kọ̀ọ́jú sí mi. àwọn ọmọ tèmi ò ní ṣòfò ọmọ mi ò ní ṣòfò even sam èmi gan mi ò ní ṣòfò. ọmọ ẹwọ náà ní ṣòfò ọmọ ẹ máa ṣòfò lójú ẹ̀mí ẹ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah, ah, ọmọ tó bá ti rí àgbàlagbà fín ẹni tó ju ìyá ẹ lọ tó ń pè láàjẹ ọmọ ẹ máa padà ṣòfò dànù. ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí àwọn ọmọ ẹ̀yin náà máa bí tiyín o. ẹ bẹ́ẹ̀ ń sọ yorùbá bẹ́ẹ̀ tí yẹn ti ká báyìí sí mi ò bímọ mi ò dé bímọ èyí tó pé òṣì lẹ́ṣin káàkiri òṣì rádaràda bára yín sùn bára yín dájọṣepọ̀ káàkiri ẹ sọ pé torí ọmọ kan kò kí ń ṣọmọ lórí burúkú ni gbogbo yín òṣì lẹ́ṣin. ká ní pé ẹ má rìn ni kó bá yé yín jù báyìí lọ. mi ò mi ò fẹ́ lọ́kọ mi ò fẹ́ bímọ ṣé ti rí gbogbo yín pátápátá ní ilé mo tún sọ mo sọ mo tún sọ tẹ bá sọ wípé ẹ fi dá wàhálà lẹ láàrin èmi àti àwọn wèrè tó pera wọn ní ẹbí mi nǹkan ní àṣẹ bẹ̀rẹ̀ wàhálà nínú ilé yìí ni màá bá yín mọ̀ kan sílẹ̀. ẹ̀yin lórí burúkú yìí. àwọn wèrè wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn olórí burúkú àwọn wèrè ẹ̀rí bó ṣe rí wọ́n pé wájú wọ́n pé lẹ́yìn wọn ọmọ etí báyìí wọn ń tẹsẹ̀ gbẹ́lé káàkiri àwọn sọ ló má kí dé èké àdúgbò tí twenty fifth bá dé báyìí tí ẹ san owó mi tí ẹ san owó náà màá mú mi yín màá kọ́kọ́ pa màá mú iná yín màá já gbogbo ẹ̀ pátápátá pátápátá tẹ bá tún wá ṣe wẹrẹ tí wẹrẹ fẹ́ ṣe yín tẹ wá mú jẹnẹrétọ̀ lórí burúkú tó ń dún bí ẹ lọrọ ta yẹn tẹgbẹ síta ọkàn ni màá fi jù nǹkan tí wọn bá yín mú lẹ ọkàn èmi yàfẹ já èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín olófòfò àgbẹ kò lọ́hùn o ewu olókun ẹ̀mí afẹ́ já nínú ọ̀rọ̀ tó wà lẹ́nu má jẹ́ kókó ẹ̀mí wá já o ní kíla gbé kíla jù ṣáà ti wá sílé ojoojúmọ́ ìjà ariwo èpè yé mi ò nádìyẹ rárá àmọ́ ìgbà burúkú wà ń di èmi náà ṣé náà stupid ni ẹ ti ya wèrè mọ́ tilẹ̀. lọ́lọ́dì omi ìbẹ́ ìwọ ló dẹ́fíkẹ́tì ẹnu ọ̀nà mi bíi tó kìpẹ́ síbẹ̀. ẹ wọ ẹ fọ ike ọ̀dà mi fún mi kẹgbẹ́ wá bá mi lókè àwọn wèrè ọmọ mi. Chineke mo somebody come and rescue me lọ́lọ́dì but this is wickedness and callousness now. ṣe rọ epo sílẹ̀ náà wà lè ṣe sáfìsì ẹ̀ gbélé ìgbà yìí. báyà yìí ìṣúra tọ̀hún ìṣúra ni ò jẹ́ kán gbà yé pẹ́. Mwaa ndamba huyamba nọmba huroo. wọ́n gbọ́ gbọ́n òkú. ipò kí n ní ń bójú omi jẹ́ ìwà ẹ̀dá ni ká máa sọ tá ló mọ̀ ní ọ̀rọ̀ o. ohun ẹ̀kọ́ tó wà ní ilé wọn tó kọ wọn ò tiẹ̀ tún báyọ̀ rajà mọ́ mo fẹ́ pẹ̀lú ìbáyọ̀ wá kí ló fa ogo rọ́bìṣì yìí náà kí ló tẹ lọ́rọ́ yẹn sún jẹrẹ́tọ̀ mi kí ni gbogbo eléyìí yìí náà rọ́bìṣì lẹ́ bẹ́ẹ̀ pàfọ́ọ̀mù yìí náà ẹ wò ẹ bẹ́ẹ̀ mi dánwò èrè wò láyéláyé. Samson ṣó yá wèrè ni ìyẹn ló já wọlé wá bá mi tó ń kígbe tó ń fẹ̀ fún bí olórí burúkú tí n bá pariwo lé lórí ìsìn tí n bá pariwo lé lórí pé o ti jí wọn mi lọ mi ká ló fẹ́ gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ mi Samson ṣé mo ti wọ́n mi ẹ ti mo ti sọ pé jẹnẹrétọ̀ lórí burúkú tó ń tàn ó ń disturb mi kí ló dé sáyé ni mo wà ní ọ̀sán ẹ̀tàn jẹnẹrétọ̀ àárọ̀ ẹ̀tàn jẹnẹrétọ̀ ìyálẹ̀ ta ẹ̀tàn alẹ́ ẹ̀tàn òru ẹ̀tàn. ẹ wo èmi ni mo ní jẹnẹrétọ̀ mi ìgbà tó bá dẹ̀ wù mí ni mo lè tán ṣe ti gbọ́. sáwọn òbí ẹ̀dá wọn òbí ìrandíran tírantíran díran ẹ̀dá ṣé inú ilé tí wọn pẹ̀lú bàbá ìrandíran ẹ̀ kọ́ ṣé òun tí wọn tan jẹnẹrétọ̀ nígbà tó ń wù ẹ̀ kẹ́mi má sùn má bì mo fi alẹ́ sílẹ̀ fún yín pé kẹ́ máa tan màá tún wá ní pé kí n sùn ní àárọ̀ àti ọ̀sán kẹ́ tó gbé ariwo jẹnẹrétọ̀ yín dé lálẹ́ gbogbo àti máa ṣe gírígírí gígí ẹ pápápápápá ẹ má fẹ́ràn ojì stọ́ọ̀bù mi ṣe fẹ́ pàyà yín dànù ni. ẹ̀wọ́ èmi ò kì í ṣe Mr. Kọ́ládé àbí Mr. Emeka o màá jẹ ojú yàrá yàrá yín ni o mi àbí street boy ọmọ orírìn ni mi o I dey street ṣètìgbọ́. wọn bí yàrá yàrá bàbá alákùbà bá ẹ̀ dá. wound up in the next two to three hours. Ọ̀dọ̀ ọ̀dọ̀. Ẹ ẹjọ́, kí ló ṣẹlẹ̀ ń ta? Kí ló fariwo? pay landlady láńlẹ́dì you know, generator or something. But pé láńlẹ́dì only generator, jẹnẹrétọ̀ Samson. Pẹ́pẹ́ sí wọn ní jẹnẹrétọ̀ yẹn generator should sáwọn in here. Méjì jẹnẹrétọ̀ ṣe nọ́ọ̀kì nìyẹn. Samson ah. tó dẹ̀ ń wò yẹn dẹ̀ rí. Kò gbàgbó <laughs> Hello, Ali. Oh, just sorry. mo bọ̀, I'm coming. Don't worry, I'll, I'll go to the kitchen myself. Okay. parí iṣẹ́ yìí tẹ̀ ti dìde ń dín nǹkan tí mo ń ṣe yìí. you need to take a break babe babe relax fi thirty minutes jẹun mi ìbílẹ̀ bò tí ì jẹun látàárọ̀ tí mo ti jáde. jò jẹ́ kí n sáré parí nǹkan tí mo ń ṣe. jọ mo insist jẹun díẹ̀. ok. drop it. ẹ wò máa jọ yín lójú máa jọ yín kí tiẹ̀ ni máa jọ yín lójú Àlàkẹ́ máa jọ yín lójú wàá rí mi wò bí ìran èmi àti ewó àbí ondóbọ̀ẹ̀ full blood máa fi hàn ẹ́. ìwọ Samson olórí láyà olórúkọ mọ mi lórí àti ẹ ti ta o tí ẹ ti padà ta sórí màá ṣù ẹ màá jẹ́ kó mọ̀ wípé obìnrin ni mí mi máa jẹ́ kó mọ̀ wípé kàn fáwọn ọmọ ẹ̀kọ́ ni mi rán mi ẹ̀kọ́ ẹ̀kọ́ lórí ìsọ̀lẹ̀ mi máa jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀rọ̀ yìí mọ̀ kọ́kọ́ ìwọ kò mí lálàkẹ́ tí ẹ ti ta tí ẹ ti tú màá jẹ́ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ ìwọ ayé ti bàjẹ́. epo yìí dínà. Ah! kíre kí ló ẹ mú ẹ mú ọkùnrin nínú jẹnẹrétọ̀ mi ta ló tó wẹlé ìwọ láṣà. e àbí e no joke e be like say e joke o mo ti gbé jẹnẹrétọ̀ yín trabaye one one gbé kọ́lù. Ah! màá máa bọ́ wọn ìwọ ẹ̀wọ̀n o màá make sure wípé olóló ti ní ẹsẹ̀ six months nínú ẹ̀wọ̀n nílé ṣá èmi ni mo ti bẹ́ẹ̀ fún ẹ ìwọ dẹ́mu sí jẹnẹrétọ̀ ti tẹ̀mí ayé ẹ̀ má sì bàjẹ́ sáǹsìn tí ẹ sì mú jẹgẹjẹgẹ. ìyá kó má tún lọ jẹ́ lẹ́yìn lọ wọ́ọ̀ tí ẹ ti ta nínú lẹ́yìn. Mom, um, How are you? Fine, sir. Báwo ni? Fine, sir. Yay! Ṣeṣẹ́ lọ ní site. Ah, bẹ́ẹ̀ ni. Pẹ̀lú nǹkan tí mo ṣe wá rí ní sà. A máa bẹ̀rẹ̀ painting kò dín ẹ ní ọjọ́ Thursday sà. Oh, very good. Very good. Um, site ìyànà owó yẹn, èmi ò káwọ ohun tó máa ra bẹ̀rẹ̀ sà. Kí ló dé? Mo realize pé owó tá a máa fi sanfí bẹ̀rẹ̀ ti máa pọ̀ jù ká tó ṣe sọ pé ká máa kọ́lé sórí ẹ̀. À ń tábà parí ẹ̀ sà ṣá máa rí àwọn tó máa rà níye tá máa gbélẹ̀. Hmm, ok ọ̀rọ̀ ọlọ́gbọ́n wà ní nǹkan tó sọ yẹn that's not a bad idea The reasonable uh, one um, ok bóyá tá a bá rí àwọn bíi banks àbáwọn tó bá fẹ́ kọ́ bíi complex a máa tà fún wọn then headache yẹn dẹ̀ máa jẹ́ tiwọn fún sound feeling and every other thing. exactly sir. ìyẹn náà dẹ̀ ó wà ok. Uh, document tó ní mo máa sign ṣé o mú dání. mo mú dání mo mú ọdún máa sign. ṣé o ní pẹ̀lú ẹ kí wọ́n lọ sí let me just sign so that uh, by Monday tẹ́ bá ti ṣe painting ní your Thursday Monday a lè lọ start eh, ti tọ̀dọ̀ other side. Yes, sir. Yes, sir. ṣó dẹ ṣú ọ pé nǹkan tí mò ń sàn yìí o ṣe pé òun implicate mi. Ah, <laughs> ṣé yẹ kẹ́ tí wọ́n ti sà ẹ̀ sà mo tún ní suggestions. So it's looking like mo máa débi iṣẹ́ lọ́jọ́ Saturday. Lọ síbi iṣẹ́ lọ́jọ́ Saturday báwo? wedding fọlọ́wẹ̀ tá a lọ ń kọ́. kúkú gbàgbé bébí wọn ló máa ń lọ sí wedding yẹn má bínú wà lọ represent wa because shipment tá a expect the Saturday ló máa and as the warehouse manager mo ní láti wà bẹ́ẹ̀. Ọlọ́run tó tún mọ̀ wá láti ìyá ẹgbẹ́ dìbò. God me! Ah. Brosan, ẹyin ni. Èmi ni o. Ẹkọjọ mẹ́ta. Sam báwo ni? Àwọn àgbẹ̀dà. Sàkè. Ibo ló ti gbà lọ láti bí two weeks nílẹ̀? Ṣé ìmọ̀ ló ṣẹlẹ̀? Ló ṣẹlẹ̀? Àwọn aláàlú ti ní o. Ó fọlọ́pàá gbé mi. Níṣẹ́ ló ní ẹ̀mí fọ́lé òun mo kó gbogbo nǹkan tó wà ń bẹ̀ mo kó sọ́dọ̀ mi. Ṣé kí n bọ́ síbi ni táwọn ọlọ́pàá bá wọn wọlé tán máa ṣílẹ̀kùn báyìí gàdúsá ni wọ́n bá gbogbo ẹnu wù mí how come ṣé o jí nǹkan wọn lóòótọ́ ni. èyí náà gbọ́dọ̀ máa yẹn létè òun ló máa pèlè wá jà òun náà ló máa polówó wa mọ̀ ah, ó máa láwọn kí ìsọ̀dọ̀ wa yẹn lọ́wọ́ ló fi sílẹ̀kùn pé ó lọ kó sínú ẹ̀ ó dẹ̀ kó sínú ẹ̀ tán ọlọ́pàá ọlọ́pàá púpọ̀ wa mú mi ó dẹ̀ dé kéèsì ọlọ́pàá. Ah. má yé ìbúrú kò tiẹ̀ níbẹ̀rù ọlọ́run rárá eléyìí pọ̀. kò wá yé ni kò mọ̀ pé mi gan-an mi lé èèyàn ni mi dáàdi mi retired commissioner of police ni wọ́n so bí kí náà ṣe ṣẹlẹ̀ báyìí àwọn oníṣà mi kà àwọn course kan nǹkan tó jẹ́ kí n sún gbàgbà nìyẹn o. látàjì o tí wọ́n sáré kí n máa bọ̀ wá lébè mi délé báyìí wọn ni kìnní kan o lè gbé bẹ̀yẹn mọ́ o àwa bò mí o bò mí o nílùú fún mi ló mọ́ nàìjà báwo mo ṣe máa lọ wá wọn tó máa gbé ìṣòwò lọ balẹ̀ lẹ́kọ̀ọ́ lé. mi ò lè bọ́ ah, síbò tó ah, retired commissioner of police. Ah, how are you doing? I'm ah, fine now. Ẹ̀hẹ̀, mo ń gbọ́ tí ò ń bá Angela sọ̀rọ̀ lórí fóònù ní àná. Kí ló dé tí o fẹ́ lọ gbalé fún tí o fẹ́ jẹ́ kó wá máa gbé lọ́dọ̀ wa níbí báyìí? Ṣé o mọ̀ pé Angela can be troublesome sometimes? Ó dẹ̀ mọ̀ pé a ti ní oníwàhálà kan nínú ilé ìtẹ́lẹ̀ in the compound ìyẹn Àlàkẹ́. Mi fẹ́ káwọn méjèèjì kan wá máa fún mi ní problem unnecessarily in the compound. Ah so jẹ́ kó wà níbẹ̀ yẹn níbi tá a bá máa gbà fún yẹn anytime tá a bá dẹ̀ fẹ́ rí a máa lọ́bẹ̀ a máa lọ rí. you are right you have done well my husband or better. ṣé o mọ̀ pé iṣẹ́ Nsukka yẹn ó ti parí. ẹ eh? <laughs> a ti parí ẹ. ah that's good news now. Yeah. ẹ eh, bó kí ló dé tí o ò fẹ́ jẹ́ kí n rí bí o ṣe rí show me the picture now. No. Eh? mo fẹ́ ṣe ní surprise fún ẹ ṣé mo pé sometimes wọ́n sọ pé seeing is believing i want you to see it and believe it seeing is. <laughs> oh you are killing me with suspense. Oh, huh? you cannot die with suspense. <laughs> Oh, fún mi ní báàgì mi early morning business okay. uh, time is business jọ. Okay. Yeah. Yes, darling. Ṣé o notice pé láti That case Mr. Samson the landlady landlady ò pariwo mọ́ bíi tell tẹ́lẹ̀ ṣé wọ́n travel ni? No, no. Náà ti be pé Oscars gan lọ́jọ́ mẹ́ta. Tó bá jẹ́ pé èèyàn gidi nísìn tí can show í Be béèyàn ní on lọ yẹ̀wò nulẹ̀. Kí ló fẹ́ lọ wò fún? Kí ló kàn coin? ó jẹ́ jókòó ara ẹ̀ mi ò fẹ́ wàhálà o. mi ò sọ pé mo fẹ́ lọ wo i was just saying ìgbà wo mo ráyè gbogbo àná wo abeg. owó ta ni ó dábẹ́ ìrìn àjò kò yín. Hmm. Hmm, okay. Oh. him after you. Saraka. Hey, Sago you doing now? How are you? <laughs> play anything. Oh, bounce back. Uh, which bounce back? You. <laughs> you can imagine yourself you know, sabi play anything eh? see ronaldo they score maguire they equalize see your life. make i tell you something <laughs> wetin this is eh. the win champions league. which european league you don't come again o oh. o the gbẹdun dey fun you all the begin they make mouth for me now What o ti wan with me with mouth now. Wait, i tell you another one. Eh, wait, we go win premier league. which premier league i said you don't even win anything you no sabi play anything. you know fa. fa you go win am. o mọ̀ kankan gbájú. treble trouble mr emeka trouble see I make god no kill my guy fernandez you come get ororo na you know you go win everything no worry oh. yeah. <laughs> mr emeka huh? how you dey go now. how market. Um, get one thing wey i wan for the reason. wetin. And this our landlady e don tey wey i see her for outside. Uh, wetin come concern me concern that one na my own matter be im matter. see hope say everything dey alright sha if anything no dey alright wetin i wan gba me and my wife sef àti ń wo látijọ́ ẹ̀ pé three days now àárín olóòmọ nǹkan tó ṣe òun náà i don't know. àdúgbò jẹ. èmi ní better shop tí mò ń ṣe àwọn clients mi ń dúró lèmi o they are waiting for me seriously if you like go check am that's all my business. ìwọ ló mọ̀ ọ́. àdìsíkì àgbà ìlú dé fún àyè. samson leave me i'm busy ó ti pé mò ń ṣiṣẹ́ mi báyìí. àpò jẹ̀ka. ìwọ ló mọ̀ ọ́ igwe ozomba ozomba igwe ozomba igwe ozomba ozomba igwe very soon now just carry all this one go market brush am. à ń pọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ó máa ń two weeks ń sìn mí woman and I came ta mọ́ òògùn ẹ̀ mi ò rí green light ẹ̀ àní láti wà tèmi ti wà nínú ilé yìí wúmà yẹn ò travel rí o. Mr. Emeka ó tọrọ ní Samson sọ because hmm, ó ń déwájú ń dẹjọ́ o hmm. mi ò mi ò bá wò ó hmm. nà. kí ló wá fẹ́ ṣe báyìí bóyá tẹ́ bá ṣe tán kẹ́ lọ chẹ́ẹ̀kì ẹ̀ because eh, èmi ní association meeting tí mo fẹ́ lọ then I can go and check her later mo ti plan gbogbo movement lè ní and moreover èmi ni chairman sitting tèmi i'm holding the meeting so mi lè tẹ̀lé yín lọ right now. bóyá later ni màá lọ check ẹ̀ ó wà important kẹ́ check ẹ̀ lóòótọ́ àbí. it's all right. Oh. Mm, but ẹ̀yin náà ẹ make sure pé ẹ find time ah, láti check. má check ẹ̀. ṣé káwọn àgbo ó ti yá náà nìyẹn. náà wá lò láti fi ṣe gàrí tíra bóyá dídákú tí wọ́n dákú kò bá ti já sí ikú. ọ̀dà ọ̀ṣítà tẹ wá lọ ẹ dákun kí lè bá bọ̀ ńbẹ̀ lọ́sítà. wọ́n ní ká lọ mú owó wa ni o wọ́n ní kidney transplant ló máa ṣe fún àǹtí mi wọ́n ní ká lọ mú twenty million naira wa bẹ́ẹ̀ ni twenty million torí India ni wọ́n ti fẹ́ lọ ṣe operation yẹn fún wọn. ẹ dákun eléyìí ò wá papọ̀ jù twenty million naira ń bo la ti fẹ́ rí táàsì jù báyìí lọ. èmi àti àwọn àbúrò mi tó kù a ti conclude nígbè kí àtàlẹ́ ká fi tọ́jú wọn ṣéǹjì tó bá kù lórí ẹ̀ iye tó bá kọ ní kálukú àfaramọ́. ọlọ́run ṣeun èmi ti nílé tèmi ààrẹ mú náà ó ti nílé tiẹ̀ tó ti kọ́ dé linted kò ń ṣe pé ilé yìí náà ó jẹ wá lógún náà lọ títí bẹ́ẹ̀ kí ara àǹtí wa kó ṣàtìyá ni tiwọn. ìwọ àtàwọn tó kú ẹ ẹ ṣe gan o ojú ò ní tì yín láéláé ewúrẹ́ yóò kú lòun ò bágùtàn ṣe àgùntàn alákẹ́ ló ní ìyá òun òbí dúdú olóòsọdọmọ ológun ajẹbíríkì gbogbo ọ̀nà kan ló ti ń bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀yẹn kí la gbé wáyé kí la máa mú lọ. ẹni tó ní ilé ọ̀hún dà ṣé bóun náà sẹ́yìn pèlè family house yẹn ìwọ tó wá jogún ó wá wálé ayé mọ́yà kòkòkò hmm. ẹ jẹjẹ àmọ̀ ṣe dáadáa ọlọ́run ṣe tó dáa fún gbogbo wa a dẹ̀ ní fọjọ́ ọlọ́jọ́ lọ ọkàn wa ò balẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o ẹbí yóò ní bàjẹ́. ẹ kó àṣojú sẹ́yìn mi bẹ ṣe ń sojú mi tí ó bàjẹ́ ọmọ aṣojú ẹ̀yin náà ọmọ òtún sẹ́yìn ẹ̀yin náà ah. lágbára Èdùmàrè oníwájú ò ní kẹ́yìn lẹ́yìn ò ní káwájú. Hello, I'm back. I'm coming Mr. Emeka. Ah. My ah. ah, brother, mo ṣe fẹ́ máa jáde lọ ni. Ṣé kò sí? Ah, um, kò sí ìwọ̀n fún sa. Ẹ pẹ̀lẹ́ náà. Báwo wà ní màmá ń kọ́? Ó wà. A ṣe. Mr. Um, Emeka, first of all, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gbóhùn kan tẹ́ ṣe. Mo appreciate it. Secondly, mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ni pé ẹ fi aburú sọ búburú àǹtí mi Alake I'm really grateful sir. Uh, you see my brother you don't have to mention hes one of those things that we are meant to do in life uh, Ọlọ́run ló kàn rán mi láti wà helpful fún wọn yíyan ṣe problem uh, báwo wá ni ṣé wọ́n recuperate dáadáa ṣára wọn ń yá báyìí. ṣeré ara nǹkan tí mo ṣe wá rí yìí nìyẹn èmi àti àǹtí mi a sì dá sọ́tún wọ́n ti dà sósì. We come in conclusion of selling this house. Ah! Kí ló dé tẹ́ fẹ́ ta? Mr. Emeka, sickness wọn we need money to treat her. Kosi Ibiti alisasi. We have no any other option than to sell this place. Mo dẹ̀ rí ni pé contractor nìyí. Tí bá ibi ìbàyí fún aráàta, wọ́n máa I believe ni pé it's on a distress sales. um, Mr. Emeka see, a bá fẹ́ ta ilé yìí ẹ value Uh, you, you know what? This is business, so I can't just. Uh, let's come in okay. so that we discuss. Thanks. Ọ̀gá uh, o, oh, oh. hmm. a máa mí ìsìn New York Definitely, ah, <laughs> I ah, trust you. I trust you. I'm so happy for you, Sam. I mean, fully funded scholarship. Yeah. Ó tún PhD direct. Man, that's huge. <laughs> Congratulations once again. Even me, I'm very happy. To Torí ọ̀pọ̀lọpọ̀ application mi I reject. I just thank God for being faithful. Hmm. But mo máa mí sí yín. <laughs> Ebo, àwa náà máa mí sí yín gan. Láńlẹ̀dì ìyàwó yín náà <laughs> ẹ ẹ filẹ̀ pẹ̀lú títí ẹ̀ abẹ́rẹ́ everywhere ti wá quiet mm. tí gbogbo ẹ̀ make sense but unfortunately it is too late ó ti late man ó ti bọ́ òun náà ti ta lé yìí oníkálukú a ní láti mẹ́sẹ̀ síta ń sìn tó máa ṣe wàhálà ìjẹun tí máa wálé káàkiri ẹ dẹ̀ mọ̀ pé kò yí everything is just crazy owó ilé ti high ah. eh, àfikà ya buckle up man. mo fi gbẹgbẹ akẹ bẹ́rẹ̀ àjàmáka sọ̀rọ̀ àwọn ni new agent tó wà ní charge lẹ́yìn sìn bí àwọn lè ní one or two help láti ṣe. o tó délé sọ ẹ a máa lọ rí wọn tó bá ti dé. Mm, mm. ó make sense ó make sense Sam ìwọ ló ní lock jù ó ti bọ́rí nìyẹn ti bọ́rí ti bọ́rí ní wàhálà iná ò dáa mm. ọ̀nà ò gbádùn omi ò yọ wọ́n ń bọ̀ wọ́n ń yàbọ̀ o one million boys and all of that wọ́n ti pé wá dé New York tó sì kó lọ sẹ́kọ́ kó wá ká máa pẹ́ kó wá pé yo ayé dán ní kó máa kó máa sọ rere òǹdó ni máa ń sọ̀rọ̀. <laughs> said in a bit. Okay, no problem. All right. Thank you. Ah, well done. Well done, Chief. Ah, how now? Okay. Fine. How about you? She kò sí problem? Hello, ah, Mr. Emeka Eriwa o. Ọ̀rọ̀ lórí ilé wa náà ni àwa rí yín fún. Ṣé mo gbà tí ní new landlord? so àní ká wá mọ plan wọn fún àwa tenant nǹkan tó ń fẹ́ ṣe fún wa. Hmm, ok kí lẹ̀yin fẹ́ nǹkan tẹ́ bá fẹ́ èmi á sọ fún un. dadi amaka ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ ilé kan pa lẹ́kọ̀ọ́ yìí hmm. inú wa máa dùn tẹ́ bá lè bá bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ ìyẹn àwa ní o landlord o wípé kan jẹ́ ká maintain the current rent for another one or two years ẹ lọ fọkàn yín balẹ̀ that shouldn't be a problem no cause for alarm ṣé mo pé ọ̀rẹ́ mi ni so once ó yẹ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn máa sọ fún ó dẹ̀ máa gbà ṣé mo pé kò kí n ṣe tó ní wàhálà he is a very peaceful man. ẹ dẹ̀ ṣọ́ọ̀bù ọmọ àgbà tẹ bàbá mi sọ. ẹ lọ fọkàn yín balẹ̀ ṣé torí ẹ̀ náà lẹ ṣe wá ń bọ̀ lálẹ́ yìí tẹ̀lé àyà. you you can just talk to me on phone then we settle it dádì àgbọn mi wá wá because of <laughs> just a minor goal. tó bá ní ká jẹ́ kó dàrọ̀ la ẹ ẹ̀yin à ìdájí ẹ tún ti lọ sí iṣẹ́. ẹ kí náà wà fúnra wa fúnra oh. kí ṣe problem. thank you so much sir. i really appreciate it. àbí ẹ kí ni ká fi ṣe ìrìn àlọ́. nǹkan táwọn arò ni pé na normal house. ah èlò kì í ṣe normal ilé o èlè àwòyanu ha ni o ó kì í gan mansion ah tẹ bá rí. wow that's that's good as a matter of fact òun gan tiẹ̀ ní caretaker ilé ìsìn nígbà táwọn onílé tó ń jogún lé ti talé. caretaker landlord. caretaker landlord ah ìyẹn ṣọ́ọ̀kì yìí ah ẹ ẹ ẹ understand nǹkan tí mo sọ you serious. ẹ bá yẹlé tán ẹ gbọ́n àwọn ibo àwọn ibo ni wọ́n àwọn ìyá rẹ̀ wọ́n gbọ̀ngàn. omi màlè yan. ọmọ ológun àjẹbíríkì kí ni a ní tí kò kì í tán àfi ọlá ọlọ́run àlàkẹ́ landlady wá ayálégbé àárín ìgbà wo sí ìgbà wo náà ah! gbogbo jogúnjogún ayé. Ah, gbogbo landlord àti landlady ẹ bá fẹ̀sọ̀ gbé pẹ̀lú àwọn tí wọ́n ń gbalé lọ́wọ́ yín torí ọ̀la lóyún a ò mọ ohun tí yóò fi bí. ẹ wò ó ẹ wo ohun tí ó fi bí fún èmi Àlàkẹ́. Emi àlàkẹ́ ológun àjẹbíríkì. Mm. ṣé dáadáa lẹ́yìn wa. I think you are aware that I have acquired this property. Ṣé what is of fún yín pé mo ti ra ilé yìí? Ṣùgbọ́n kò sí nǹkan tẹ́yọ̀ bá ṣe láyé tí Ọlọ́run ò kí ń fi time le, for somebody to be thankful. Ìgbà tí mò ń gbé lọ́dọ̀ yín bí báyìí, I have so many houses. Mo kàn wá fi ibi ìgbé pé kí keep my family síbẹ̀ just to hide myself ni. Kò ṣe pé mi ò ní lélẹ́kọ̀ọ́. I am a big businessman. Mo ní enough lélẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n ẹ̀yin ò mọ̀, you are just misbehaving to me eh? and my family ṣùgbọ́n ọlọ́run ti bless me nsìn mo ti rí ara ilé yìí eh, one thing ṣẹ́rí flat tẹ̀ ń gbé yẹn eh? i will give you for two years kó má sanwó so that you can use that to uh, put yourself together títí nǹkan afa fi pick up fún yín god can still give you a second chance kẹ́ẹ̀fi take time yín láti ṣe dáadáa ṣe you understand uh, it's a one year so no problem that your flat i give you from. Uh, uh, this month, uh, I'm going to calculate it two years so that you can use it for free. Don't pay for two years. Uh, you, no, no, no, don't thank me. Ma, mama, don't just thank me. Uh, just, just be of good faith and be good to people. So without him, I'll be not love. You work on Nile or misbehave. I have so many houses. Uh, just be good. Uh, àwọn family ni mo ti gbé wọn lọ sí abroad don't worry yourself èmi ò ní problem all i know is ẹbá pàdé your their life just be good to that oh. person nobody knows tomorrow you understand. ẹjọ ẹjọ ẹwọ yé mi ló dé ẹwọ yé mi ló dé ojú ayé ìgbà ọlọ́bí ọ̀rẹ́ rẹ. mo ṣẹ̀ṣẹ̀ gba ní pẹ́ nìkan ò láyé ẹnìkan ò láyé. ẹjọ́ ń jẹ́ kí wọ́n jẹun yo èèyàn máa ń pa kó oúnjẹ tó jiná ni. iná violence tí mò ń kú kù yìí. bó bá jiná tán yóò tabara ilé yóò tabara òkú wákàtí kan ló fún ẹ kó fi wá bá mi lágbódò àjẹbẹ ambulance tó máa wọnú agodo yìí ó máa lé ní thirty two. ó máa wọ náírà náà. tí o bá fàyè gba wèrè apalẹ̀ tán o ìwọ gbogbo ìbú kúkọ ọmọ yìí ń ṣe. èmi ọmọ bọ́ọ̀lù ẹ̀sìnkẹ́fọ́ ògúnlọ́sì ògúnlọ́sì bìnnì sí gbogbo rẹ̀ ní fẹ́ nù mí ìfẹ́ bíìsì ọmọ àlè mímì iná ń bẹ lójú mi. OVC ìka tó ń jojú kà. fáyà. fáyà fáyà. fáyà fáyà. ṣe mo ṣe máa jẹ mo ṣe máa jẹ ní sọpọ lè dún pé gbà kó lọ ṣe kíní kó wá sọ pé mo fẹ́ sá lọ ìbò mo fẹ́ sá lọ tí wíwá mo ṣe fẹ́ ṣe láìpẹ́ mi ayé náà mo pé mi fẹ́ ṣe kíní. Ah, cocaine láyéláyé ìrètí olúwa ò lè gbé cocaine mo lè kú sí díẹ̀ ọmọ mi ò lè gbé cocaine. mọ́mí ẹ má kú sí díẹ̀ o tẹ́ bá kú sí díẹ̀ ẹ kú gbé o. bá ọmọ ẹ sọ̀rọ̀ níbi tí abiyamọ ti ń bá ọmọ sọ̀rọ̀ tó gbọ́ bá sọ̀rọ̀ bí mo ṣe lẹ́ẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ náà ni mo máa kéèjì ẹlẹ́dàá. tí wọ́n bá sọ ọbẹ̀ sókè ìgbà ìgbà ibi pẹlẹpẹ náà ló máa já sí. olómi aró wọ́támẹ́lọ́ máa mà bàbá tí wàá dún túùpù ó lọ ṣí ara ẹ̀ lálọ́dún oníyàrá kan tó gbé tẹ́nàntì mẹ́fà. bàbá tọ́sí ó jẹ́wọ́ òun náà nọkàn. ẹ dẹ̀ mọ̀ pé the only deal tó lè rescue wa náà ni pé deal àwọn people yẹn wọn ò dẹ̀ ní anybody ní wa dé yàtọ̀ sí tó. ìgbàgbé èjò tabaníkàjọ èjì kò ní ẹ̀ ló kéré jù. wọ́n ti lé kìtì. Ah, four years tó lọ yunifásitì ìjó ló fẹ́ fi jó. kí táwọn jẹ́ kí o débi iṣẹ́ ló débi iṣẹ́ lé mi. má bínú sá àgbà tán ní kí n resume ní am mo dẹ̀ mọ̀ pé láti àárọ̀ títí di bíi eleven fifty nine am náà ṣì ni twelve gangan ni noon ti bẹ̀rẹ̀ mo dẹ̀ make sure pé mo fi ti tọ́ ọ̀rọ̀ kí n ju ọmọ. baraka ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ oúnjẹ oúnjẹ báyìí ẹrù ni tó gbó kẹsẹ̀ yẹ. aláyé ẹ má máa sọ̀rọ̀ báyìí iṣẹ́ ilé ta wà lẹ́yìn náà máa ń jẹ. dàgbà kò dàgbà lọ́dọ̀ mi máa pa ilé tí márùn-ún bí. ó yà wẹ̀rẹ̀ ẹ ṣe é.

kẹ̀kẹ́ kó o fẹ́ máa bá àgbàlagbà túyè. Ah, ṣé àbẹ́yìn náà ń bẹ́nu àwọn àkùkọ gàgàrà tẹ́ ẹ fẹ́ kékeré ọkọ ni. i'm the one. tó o bá wa jẹ́ tọ́tọ̀ ṣàdúrà nǹkan nínú ilé rẹ ò gbọ́dọ̀ lanu bẹ́yàn kankan sọ̀rọ̀. ẹ̀jẹ̀ kí ló fẹ́ fa nọ́ọ̀sẹ̀sì kí ló lè fọ́ ìbú fúlàní dà sí kí mo ń bọ̀rọ̀ kí mo ń tọ́ ah! ẹ. ẹ ah, ìbẹ̀rẹ̀ sì le àṣé ò ní pẹ́ gbà tábàjọ wà gé mi gan ò ní pẹ́ dà. ẹ mọ̀ kó lórí búkúlẹ̀ yẹn ọkùnrin tẹ wàá ta ní ìsìn. tó jẹ́ tọrọ owó owó wà ní. èmi ọmọ yàdé yanlé ọmọ yankó alé ah! orí mi ti ń tẹ́ ti bọ̀. ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti sọ yìí. lákùúgbọ́ ló ṣe rí. ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín. lọ́bàjẹ́ fún yín kí kẹ́nìkan kan sàmọ́ràn mi kọ́mọ́ràn mi lọ́wọ́. bọ́ọ̀ bá gba iṣẹ́ ògún. torí mi mo fẹ́ kéré iṣẹ́ mi. kéré iṣẹ́ rẹ. níbi wọ́n ní apariwo ń lówó lọ́wọ́ ẹ dàkún ló apariwo lórí ibú òní tì yín náà. ṣé mo ti wá sọ wọn pé ń lọ́wọ́ ni. wọ́n láàrin pa ọ̀rọ̀ ń dàrú orí olówó olórí tèmi dàrú olówó bọ̀ nínú. mo àwọn ọ̀lẹ́yin sọmọ. ẹ ní sórí yìí torí rí ìyà tó ra wọlé yìí ó bẹ mi gan bẹ evidence yìí dà bóyá ti dàgbà. orí rẹ̀ ló pé.